بسم الله الرحمن الرحيم اللهم إنا نحمدك على ما علمت من البيان اه إلي ترى مقامات الحريري فجت العلامة أبي محمد القاسم بن علي بن عثمان الحريري البصري ẹni tó gbáyé ní <clears throat> ọgọ́rùn ọdún mẹ́rin àti mẹ́rìndín ní àádọ́ta four forty six ẹni hijiri tó sì kú láyé ní ọgọ́rùn ọdún márùn àti mẹ́wàá five ten ẹni hijiri eléyìí tí àáfàá fi bẹ̀rẹ̀ náà làwọn kan fẹ́ fi bẹ̀rẹ̀ òun náà ni khutbatul kitabi tó ṣe pé màmá tún pè ní al-muqaddimah ọ̀rọ̀ ìtòsíwájú. lẹ́yìn tí àfa bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba sùhánà pé ní orúkọ ọlọ́run ọba àjẹkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run àfa wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà yìí pé. Allahumma ìwọ ọlọ́run o àwa dúpẹ́ fún ọ lórí ohun tó fi mọ́ni nínú àlàyé ká sọ̀rọ̀ kó clear kó má ẹ o àtẹ̀yí tó fi lóní mìíràn ti bìyàní nínú àwọn ìtumọ̀ ẹni pé kọjọra wọn àlìbàyàn àlàyé àti bìyàn ìtumọ̀. kama nahmaduka ala ma asbabta min al-ata. gẹ́gẹ́ bá a ṣe ń dúpẹ́ fún ìwọ ọlọ́run ọba bá a ṣe ń yẹ̀ ọ́ lórí ohun tí o pín tó o pè nínú ọrẹ. wà á bàlìtà nínú ẹlẹ́gbẹ̀ẹ́ tọ̀. tó o tún wá dá a bolẹ̀ dẹ́ẹ́dẹ́. àsùbàlìtà tó dá a bolẹ̀ tó bolẹ̀ dẹ́ẹ́dẹ́ nínú ẹlẹ́gbẹ̀ẹ́ tọ̀ nínú ààbò ẹ máa wo méjì méjì làáfàá ń o hmm. ẹ dẹ̀ wọ́n pé ẹ̀dàyà àti tìbíyà àlàkà alùpìtọ̀ ẹ̀dìrí bẹ́ẹ̀ ìṣesí àfáàní yẹn. wọ́n ní ọ̀rọ̀ òdòdó ta ní ṣírọ́tì lẹ́sẹ̀lì. bákan náà tún wá sọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ṣírọ́ bìmọ́nà alhidda ìmú bérebére alásàn dídáláhàn hmm. ìmú bérebére lásàn ìdáláhàn ìsọ̀rọ̀ bákan náà tún wá sọ rẹ̀ nínú àwọn èlé alihazam àròyé hmm. àròyé tí òwúlò ni wọ́n ń pè ní alihazam. Hmm. kama na'udhu bika min ma'arrati lakani wa fuduhi alhasad. sẹ́ni pé méjì méjì lòun náà gẹ́gẹ́ bá a ṣe ń wá ìṣọ̀wọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ma'arrati ni ma'arrati yaani aif hmm. láì fi alakan lẹ́kẹ̀n òun náà ni kéèyàn máa lè sọ̀rọ̀ ìkọlẹ̀ nínú ọ̀rọ̀ àti futuhi alḥasar àti ìdójútì alḥasar ìyẹn ni pé ìkágára láti sọ̀rọ̀ tàkọ́kọ́ ni àlẹ́ àyè yíyọ̀lẹ̀ nínú ọ̀rọ̀ wọ́n bá ti sọ débi kan pé ti rẹ̀ alḥasar òun náà ni kéèyàn wá jẹ́ni tí ọ̀ lágbára àti sọ̀rọ̀ rárá. ونستكفي بك الافتتانة الافتنانة الافتنانة بالتراء المادح بالتراء بالتراء المادح ها ها bákan náà a tún wá títò wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala kó o tó wá o àlìfìtì náà tó wá níbi wàhálà o èyí tí máa ń wà pẹ̀lú bí ìtẹ̀rọ yí ẹ̀lmọ́dé pẹ̀lú àyè ìboro ẹni tí ó máa yẹ yìí ìyẹn ni pé ọlọ́run tó wá ọba jẹ́rú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wa táwa máa lọ ṣàṣejù nínú ẹyẹ o. wọ́n ìgọ́dọ̀ i àti ìkájúkúrò àlùmọ̀sáàmì ẹni tí ọmọ àṣàánú yẹn ẹ ṣáàjà kájúkò fún un tó sọ yẹn rí pé sọkúsọ náà ẹ ṣáàjà kájúkò mẹ afẹ́kí wọ́n ọlọ́run ọba tó má jà bọ́rọ̀ wá dójú bẹ́ẹ̀ ni o. táwọn ẹ̀ sẹ́kì bí kalẹ̀ ti sọ́ọ̀bà lé ìzìrọ ìlẹkọọdì. gẹ́gẹ́ bá a ṣe ń wá títò wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tó wa o à ń wá títò pẹ̀lú rẹ o àlè ń ti sọ ọba títò pẹ̀lú rẹ nípa ìdààmú ìdààmú wàhálà tó lè wá lé ìzìrọ ìlẹkọọdì èyí tó já sí pé yóò fẹ́ fa ìyẹpẹrẹ olùfẹnugún ni fún wa ìyẹpẹrẹ olùfẹnugún ni à ń wá títò wọ ọlọ́run ọba pé má jẹ́ àárí dààmú ìyẹ̀yẹ́ olùfẹ́nugúnni tí ó padà ṣẹlẹ̀ sí wa. àti ìfagagá ẹníyà alifáàdì olùdójútì ni. wọn ẹ sẹfúrò kà ní sáwókì shahawat. bákan náà wá foríjì wọ ọlọ́run ọba o nínú sáwókì fífa ni ìmá dráìfù ẹni tí ó wà ní shahawat wíwà ní adùn tí ó wà wà ní lọ síbi kí ni ìná sókè ṣubùhà. tí ó wà ní lọ sí ọjà ìrújú afẹ́ kí àwọn àforíjì wa lọ́wọ́ ọba nínú fífa ni tájọ́ ọ̀fà ni lọ síbi kíni o ọjà ìrújú gbàjẹ́ ọ̀fà wa lọ́dẹ̀ o. Hmm. káyọ̀ ní ẹsẹ̀ ìfúrúkà ní nẹ́kìlì lè kọ̀tọ̀ wá bí ẹ̀ náà ṣe tọ́sí lè kọ̀tì á. gẹ́gẹ́ bá a ṣe ń wá àforíjì wa lọ́wọ́ ọba sùhánà níbi ìgbésẹ̀ ìgbésẹ̀ wa tá a máa gbé hmm. ìlà xítọ́tì alxàtì àt lọ síbi àwọn ìlà àṣìṣe jámù òkìtọ̀ lọ síbi láyìn àṣìṣe ọ̀yà. wọ̀nà sọ́ọ̀hìbù mínkà tawfiqan kọ́ ìdàgbìlà rúfin. bákan náà a tún fẹ́ lọ́dọ̀ ọ̀wọ́ lọ́wọ́ ọba ọ̀ afẹ́kọ̀ọ́ fi ta wá lọ́rẹ ẹ̀bùn látara wàhábà ọba ní ìsàwùhábà rẹ̀rìn tọ́lábù alhiba à hmm. ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ afẹ́kọ̀ọ́ fún wa lẹ́bùn tawfiqan kò ń gẹ́ torí pé tọ̀ fi kọ́ tá a wí kọ́ ìdánilá rúṣídìí o yóò darí wa lọ sínú ìmọ̀lẹ̀. bákan náà adúgbò kò fi bùn wa o ọkàn kan tí ó máa yí pẹ̀lú òtítọ́. ẹ̀hẹ́ kó tún fún wa ní ahọ́n ètò ìpè yóò sọ̀sọ́ pẹ̀lú òtítọ́. ẹ̀hẹ́ kó tún fún wa ní ọ̀rọ̀ tá a kún lápá pẹ̀lú ẹ̀rí ìdàsàn àni zẹ́yì. atúfẹ́ kò tún fún wa ní ìsàn ọ̀bá àsọ̀bádé àsọ̀bádé èyí tó jẹ́ sí wípé za ìdàsàn àni zẹ́yì tó ṣe pé a sọ àsọ̀bádé yẹn kúrò níbi àṣìṣe. wà á zi màtàn kọ̀hírọ̀tàn kọ̀hírọ̀tàn hawa náà. bákan náà ìpinnu èyí tó yẹ pé yóò borí ìfẹ́ ẹnu afẹ́kọ̀ọ́ tó fi bọ̀ wá o. bákan náà tó fẹ́ kó fún wa ní ojú inú làákàyè ní jẹ́bẹ́ lódòrè kò bí ha tá a lè pa bá pẹ̀lú rẹ̀ àrífà àmẹ́lì kan tìrí ìmọ̀ ndí wa rẹ ni ìmọ̀ wa rẹ ni. wàhálì tó ìdàgbẹ́. bákan náà kò tó wá mú wa sóríire bílíhìdáyà pẹ̀lú mọ̀nà ìlà dìráyà àdìráyà yàrá àlẹ́ àìl àlẹ́ hìdáyà wọn ni mọ́nà ọlọ́run mú wa sórí ire pẹ̀lú ìmọ̀nà lọ sínú mà. wọ̀tàlúdànà bèrè ìhánà ilẹ̀ ìhánà sílẹ̀ ìbànà. bákan náà kò tún wá kú wa lápá lílé ìhánà tí àlẹ́ ìbànà ti pẹ̀lú àtìlẹyìn lórí àtìlẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. wọ̀tàsímọ̀nà mínà lọ́gọ̀ọ́wáyà sọ wa nínú ìsìn náà sí orí wa yà nínú ẹgbà wa tá a bá gbẹgbà wa rẹ. wọ́n sọ sílífà náà á lè sàfà hà sí fìlìfùkáhà. ẹ kó tún wá tún sẹ ìyẹn ni pé kí sílífà náà kó yí wa látara sọ̀rọ̀ fà ẹ dirí kó yí wa à sàfà hà kúrò nínú àgọ̀ pípọ̀dà fìlìfùkáhà níbi ọ̀rọ̀ pápánu tá a bá mú wa. Hatta na'mana hasaida al-arsina. Títí tá a fi fọkàn balẹ̀ ìkórè ahọ́n táwọn òfin ní jẹ wá lérè. wọ̀nùfà wọ̀nwáyìnà zákọ̀rọ̀fà. ẹ̀hẹ́n bákan náà wọ́n sì tún tó wa nínú àwọn ìparun ìmá kọ́sọ̀bá ọ̀rọ̀ tàbí ká sọ pé láì fi kíkọ́sọ̀bá ọ̀rọ̀ tí ó yẹ ká kọ́sọ̀bá. Fọlá lẹ́yìnda mọ́rìdà mọ́sàmà. Tọ́ba ti wá rí bẹ́ẹ̀, àní kó sínú ibùkún sí ẹ̀sẹ̀. Wọ́lá nẹ́kìfà mọ́kìfà mọ́ndàmà. A sì ní dúró ní ibùdó àtàmà. Wọ́lá nùrọ̀ wọ́lá máa sábà tí bákan náà òun ò sì ní dàbò wa láàánú ìhàkọ́ àyè láàánú gṣà wọn ò ní dàbò wa òbí tẹ̀lé àti wọn ò ní da àbòsí kankan bò wa wọ́lá máa sábà èébù kankan wọn dẹ̀ ní dàbò wa. wọ́lá nulja ilà màjọrọ. màjọrọ tí à ń màjọrọ tí bákan náà a sì nílò farati wọn nílò fi wá ti ìlà màjọrọ àròjàre àǹbàdìrọ̀tín níbi ọ̀rọ̀ tọ́kẹ̀ jáwá tààrù orí síta fi lọ́ọ́ sí mistake wí. Allahumma fahakik lana hadhihi almunya. Torí bẹ́ẹ̀ ọlọ́run o, fahakik lana hadhihi almunya ká. Èròǹgbà wa yìí ọlọ́run bá ní ṣe ní pápá bógí àmì ẹ̀rù mọ́ni àlìhájà bùkátà àtàǹfẹ́ ìjáre o ọ̀yà. wọ́lá olùhìnà àmìlìkà àtàdù. torí bẹ́ẹ̀ ìwọ ọlọ́wọ́ ọba lè yẹ̀ wá kúrò níbi ìbò ojú rẹ tó balẹ̀ dẹ́ẹ́dẹ́ yẹn o. wọ́lá tàjálẹ̀ mọ́dùbàtàn lè mọ́dù. ọlọ́run máa wá sọ wá di báàsì ẹran fẹ́ni tí wọ́n máa wá jẹ́ sàmùsàmù o. faqad madadna ilayka yad al-mas'ala. torí bẹ́ẹ̀ ọwọ́ ìbéèrè àti tẹ̀síwọ̀ ọlọ́run ọba subhanahu. wọ láká wàlùmọ̀kánà bákan náà baka náà ìtumọ̀ rẹ̀ ni pé a sì jẹ́wọ́ hmm. bèlè sìkánà ti láká pẹ̀lú pa yẹpẹrẹ fún ọlọ́run wàlùmọ̀kánà àtúnjẹ́wọ́ pólòsì ni wà ní kankan àtúnjẹ́wọ́ rẹ̀ fún ọlọ́run ọba ọ. karamakalijamu bákan náà àpọ́nlé rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ eléyìí tó kójọ tó pọ̀ yẹn sọ̀ kalẹ̀ fún wa. yẹn ni bẹ́ẹ̀ náà ni ọlá rẹ níbi yìí bẹ́ẹ̀ wọ̀ mọ́nà kàlẹ́dì àm ìdẹ̀ra rẹ ọlá rẹ èyí tí máa ń kárí afẹ́kọ̀ọ́ sọ kalẹ̀ fún wa. lọ́rọ́ àti tọ́lá rẹ. pẹ̀lú jírẹ̀bẹ̀ pàǹfẹ́ ni o. àti àwọn ẹrù èròǹgbà. àfa àtúnbà jẹ́ àfa àbà jẹ́ tọ́ba nẹ́bí bá wà láyé lálẹ́ lọ́ọ́ fi àdúrà rẹ̀ tọrọ gbà yẹn àfàwà ni lẹ́yìn ìgbà yẹn pẹ̀lú tàwa sùn torí pé tàwa sóló àlùmọ̀mù náà lélẹ̀ so àlùmọ̀ṣẹ́rọ̀ òun ni ká fi àdúrà ẹni rẹ̀ ká fi tọrọ mẹ́ta nẹ́bí ti kò láyé tó bá jásí pé irú eléyìí lẹ́tọ̀ ni nígbà tá nẹ́bí kò láyé ń jọ ní ìsúnlá alẹ́ ọ̀sánlá ó mọ̀ rò ní lọ́ba Abbas hmm. wípé bani bẹ́lọ́hùn ọlọ́run ọ̀rọ̀ jù torí nígbà tá nẹ́bí wà láyé ànẹ́bí là ń lọ bá irú eléyìí ní ìsìn mú rárá hmm lẹ́yìn ìgbà yẹn pẹ̀lú àtẹ̀gùn bíi muhammadin sayyidil bashar pẹ̀lú muhammad tó jẹ́ aṣáájú abara kò nídìí dípò bẹ́ẹ̀ yọ yà sọ wípé pẹ̀lú ìmọ̀nì ìwà tá a ní sanadu muhammed tó jẹ́ aṣáájú abara ìyẹn lọ́tọ̀nà jù báyìí lọ. àti olùsìpẹ̀ èyí tá a fún ní pẹ̀sẹ̀ fil mahshari láàyè àkójọ. Alẹ́bí ìfọ̀sọ́mtọ̀ bí nàbí yìí. Èyí tó ṣe pé ọlọ́run bá fi parí àwọn àdínẹ́bí ọlọ́run. Wàhálà ìta, lọ́dún tó fi ẹ̀lẹ́jìn. Ó sì gbé ipò rẹ̀ ga, ṣé ẹ̀lẹ́jìn láàyè tí wọ́n bá ń kó sí àwọn ẹni eré sí gbé ipò rẹ̀ ga níbẹ̀. mo tún wá ròyìn ànẹ́bí náà ní otí ààrẹ tó jẹ ẹlẹ́fọ̀ọ́ rí àlàyé tí ṣe àlùfà àná alákọ̀ọ́lé. ìwọ lòun wá sọ̀rọ̀ ìwọ lòun sì ń sọ òdodo ju gbogbo olùsọ̀rọ̀ lọ. aláàárẹ̀ rẹ̀ ànẹ́bí bí kò sí kan jẹ́ àánú gbogbo àgbáńlá ìlọ́dọ̀ wá bíbá yìí ń alọ́rọ̀ alágbára ni o tó sì jẹni tó nípò lọ́dọ̀ ẹni tó ní aláàṣì mùtọ́àín sàmà àmìyàn ẹni tá à ń tẹ̀lé ni lọ́hùn yàn ẹni ìfọ̀kànbalẹ̀ sí ni. torí bẹ́ẹ̀ ọlọ́run o bá ní ṣe ìkẹfà nẹ́bì àti àwọn ará ilé rẹ̀ tí wọ́n jẹni tó mọ̀ náà. ẹ àtàwọn sàábì ànẹ́bì àwọn àtẹ̀lé rẹ̀ nìyàn ta ni wọ́n ń pè ń sàábì òun lẹni tó pàdé ànẹ́bì ó nígbàgbọ́sọ̀dẹ̀kú lórí ìmánìyàn àwọn sàábì rẹ̀ àlẹ́bí rẹ̀ ṣáájú dínà àwọn tí wọ́n gbẹ̀sìn gan-an. ẹwà àdúrà tó ṣe àdúrà tí gbogbo mùsùlùmí ọdún súnmọ́ máa fẹ́ ṣe náà nìyí o ọlọ́run ò dákun ṣe wá lẹ́nu tí ó lè tẹ̀lé lè hádìyèhé ìlànà nẹ́bí wà hádìyèhé àti ìlànà àwọn sáré ẹ̀rí ìlànà àwọn sálàfù nìyí o alọ́njẹ́ alẹ́ tẹ̀lé o kíláàsì náà tí ó tẹ̀lé o ọ̀yà. ẹ̀rí gbogbo eléyìí ṣe déédéé dáadáa ọlọ́run wá jẹ́ wúlò fún wa o ilé tí ànábì àti ilé tí àwọn sàábì yẹn kápákọ̀ jẹ́ lè wúlò fún wa o. torí wọn lọ́wọ́ ọba nìkan dírù ni ó adálèsè ní ọ lórí gbogbo gbogbo. àti wípé pẹ̀lú ìjàmbá ìjẹ́pèsè ní ìwọ ọlọ́run ọba náà lọ lẹ́tọ̀ọ́ láti jẹ́ pé àdúrà lẹ́yìn ìgbà yẹn o. handi àti aladabi. aladabi. alẹ́bi. alẹ́bi. rọkọ̀dẹ́t. rọkọ̀dẹ́t fi hàn àti. rí ihu ó ní wọ́n bá lẹ́yìn ìgbà yẹn o. fa inahu kò ti ṣarọ́ ó ti lọ bíbá àti handi àti aladab ní apá kan náà àwọn họ́ọ̀lù ẹ̀kọ́ jámù nẹ́ẹ̀dì òun ni andiya họ́ọ̀lù ibi tá a ti máa ń ṣe àkójọ ní họ́ọ̀lù so ní apá kan náà àwọn họ́ọ̀lù ẹ̀kọ́ ó ti lọ níbẹ̀ àlẹ́rí èyí tó ṣe pé rọ́ọ̀kà dá sí fi hadha al-asr òhó tásẹ́gun rẹ̀ ti dákẹ́ jẹ́jẹ́ lásìkò tá a wà yìí. wọ́kọ́bà mọ̀sọ̀rọ̀ bí òhó. ẹ ẹ kódà àtùpà ti kú kí ló wá lọ ní ibi họ́ọ̀lù yìí o. ìmọ̀ ti wá èyí tó ṣe pé bàdé ọ̀zàmán èyí tó ṣe pé ó ti hun tó ṣe pé òun lọ da hun fúnra rẹ̀. ẹ ò tó ti já àfa àgbà níbi tó ń pè ní Hamazan ọjà àfa àgbà ní ààyè yẹn. ọyà ọlọ́run kọ́ bá ní káfá o. وعاد إلى أبي الفتح الأسكندري نشأتها إيه وعارف مقامه تي ولو في تي nashataha ihun rẹ̀ ọlọ́ fi tì í. riwayata ẹgbà wa rẹ̀ ọdẹ lọ fi tì Aisha ọmọ Hisham. ó ní sẹ́yìn láwọn méjèèjì tá a fà lọ fi mọ̀kọ́ ọmọ tiẹ̀ tì yẹn bàdé hun zaman mọ̀kọ́ ọmọ rẹ̀ ń bẹ lọ́wọ́ mi lé o mo ní o rí o ní mọ̀kọ́ ọmọ rẹ̀ ara mọ́ ní mẹ́rin mo ní ti bàdé hun zaman mo ní ti àfa rẹ̀ àrírí tàǹkà yàgbẹ́lẹ́kọ́sìmù yìí mo tún ní ti mm. àlìyá zàjì mo tún ní ti ṣàbáṣàrì mẹ́rẹ̀ẹ̀rin bẹ̀lẹ̀ ọ̀kìlá ahùnmọ́ majhulun la yu'raf àwọn méjèèjì tá a fa lọ òfin mọ̀kọ́ ọmọ rẹ̀ tìyẹn bàdé ń zàmọ́ nìyẹn majhulu ni wọ́n ẹni tá a mọ̀ ní wọn la yu'raf àmọ́ wọn. wà nẹ́kìrọ̀tò lẹ́ẹ̀ àwọn gbogbo àwọn ìbára rẹ̀ kọ́ máa hẹ́ ní ọ̀rọ̀ wa ọlọ́wà tọ́ka fún mi ẹni tó ṣe pé ìtọ́ka rẹ̀ ìdájọ́ ni ọ̀tọ̀ àtò gbòlù. kéèyàn ó sì tẹ̀lé ìkọ́rọ̀ ni. ilà àn. ó ń ṣe à. ó ń ṣe à mọ̀kọ̀ọ̀mọ́ọ̀tì. mọ̀kọ̀ọ̀mọ́ọ̀tì. ilà àn ó ń ṣe à. mọ̀kọ̀ọ̀mọ́ọ̀tì. mọ̀kọ̀ọ̀mọ́ọ̀tì nà ní àtìlù. fíhá. fíhá. tìlùwàlùbàdẹ. ó ní ẹni tó ṣe pé ìtọ́ka rẹ̀ ìdájọ́ ìtẹ̀lé rẹ̀ ọ̀rọ̀ ni kí ló tọ́ka ó ní kémi náà lọ́hùn àwọn mọ̀kọ̀ọ̀mọ́ọ̀tì àwọn ọ̀rọ̀ ìró ìró ìró yẹn mọ̀ fún yìí ni kọjá ọwá ní jámọ̀ muhannas salim tó yẹ pé àlámọ́tò nẹ́sìbò rẹ̀ ní alikẹ́sọ́rọ́ ní abẹ́tán àti alifatiha abẹ́bí gẹ́tì bẹ́ẹ̀ so ipe kí n wu mọ̀kọ́mọ̀kan tó yẹ pé máa tọ sílùú wàlúbàdì ẹ̀ ìgbésẹ̀ ìbàdí òǹzàmọ́ lèmi ní ọ̀tọ̀ bẹ́ẹ̀. wàhálà yóò ti rí kí bọ́ọ̀lì rọ́líhún ṣàwàdọ̀rí káàtì ẹ̀ ní ẹni tó mọ̀kùn kò lè rìn bí ẹni tẹ́sẹ̀ rẹ̀ dákú. Hmm. ìyẹn ni pé ń gbìyànjú ìmọ̀kànjọra wọn kò lè jọ tiẹ̀ ibi yìí àfáà ni ni ó fi ẹ̀fọ́ yẹ kí èèyàn máa yẹn ni ó ti lọ ẹ kò lè rìn bí ẹni tẹ́sẹ̀ rẹ̀ dápé tó dúró dọ́gba ẹ mọ tá a bá fẹ́ sọ pé abúkún lòun kí lòun fẹ́ sọ lóra wá tí báyọ̀ déhùn sàmọ́ ò ti sọ jù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ nìyẹn ọ yà. ó ní fọ̀dá kàrùtùkù mo wá ṣe àtúnyẹ̀wò bímọ kílà ìwọ tí wọ́n sọ nínú mọ̀kọ́ wọn àbàdé òjàmá nìyẹn wípé nù nípa ohun tẹ́nìyàn kó jọ láàrin gbólóhùn méjì méjì ẹ sì pé kí ó tàbí bábọ̀ méjì méjì náà làáfà yìí ń tò ọ̀yà. wọ́n á tún mọ̀ bẹ́ẹ̀ sẹ́ni àwọn bàyí sẹ́yìn. àti orin ẹsẹ̀ kan tí ó sì jọ àbẹ́sẹ̀ méjì ń gbà mí. wọ́sàkọ́lùtù mìíràn hàzà lè mọ̀ kọ́mi lẹ́ni fíhì yùhá. yàhárú alifahabu ó ní wọ́sàkọ́lùtù mọ̀ bá mẹ́sẹ̀ sẹ́yìn. ìgbẹ́ wàhálà lélẹ́yìí ẹ̀yìn sẹ́ńtẹ̀sì kọ̀ọ̀kan máa parí pẹ̀lú lẹ́tà kẹrẹ́ èyí ó tún máa múni wá fara rẹ̀ ẹsẹ̀ kan àbẹ́sẹ̀ méjì mr kọ́lítù o mo bá ṣe kí ni o mo request fún àlè ìkọ́là ẹ mọ̀ pé nínú fíkì wọ́n ń pe báàbù kan ń pè ní báàbù ìkọ́là kí yẹn lọ dọ́jà padà nígbà tí yẹn ti sàbámọ̀ pé mo ti lọ́jà yìí nílé gbàmúdélé gbà mo ti rárú aṣọ elérù yìí tẹ́lẹ̀ kọ́kẹ́délé mo bá rí ni ẹ dákun ẹ gbà padà lọ́wọ́ mi ṣẹ̀mọ̀pá ní sọ̀lá sọ̀lá sọ pé ẹni ọba gba ọjà padà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ àkọọ́lẹ̀ ọlọ́run àṣàràtàwò àṣìṣe ti ẹni ọlọ́run dẹ̀sí máa mójú kó mi ó ní wọ́n ṣàkọ́lùtù mo wá rìkwẹ́sì fún kí n sásẹ́yìn min hadal maqam láàyè yìí alẹ́bí yàhárù fíhì alẹ́bí fíhì yàhárù fà èyí tó ipá gbọ̀yé máa ń dààmú dààmú bẹ́ẹ̀ níbo ní ìtìrí ìlú lábáwá yìí sọ ọ̀yà aliwahab ròyìn ròyìn sì máa ń kọjá bẹ́ẹ̀ nínú rẹ̀ sì máa ń gbìdẹ́wò gọ́wùrù làákìl gbígbẹ́ làákàyè ágbìdánwò ìyẹn ni pé a mọ bí tí làákàyè ibi tí mọ̀ rẹ̀ dé a mọ̀ níbẹ̀ ọ̀yà. nínú nǹkan tí wọ́n ní kí n ṣe yìí tí mo fi fẹ́ mẹ́sẹ̀ sẹ́yìn yóò tún clear pàtàkì ọmọnìyàn nínú ọlá. ẹni tó bá lóun fẹ́ lọ kó sínú wàhálà tí wọ́n ní ṣe yìí ó ń tọ̀ wọ́n fẹ́ dàbí kàhá kékeré lẹ́yìn bí ẹni tí ń ṣẹ́gi lóru dáhùn pé ó lè ti kéjì ọmọge tó ń sẹ́ tí ò ní mọ́ ọ̀yà. àwọn tí wọ́n ń tọ̀rọ̀ jù ní wàkọ́ yìí. ẹ̀hẹ́n àbẹ́rẹ́ tó ṣe pé lẹ́ẹ̀kan náà bí ṣe ń fẹsẹ̀ rẹ́ ni yóò tún gẹ̀ẹ́sì díẹ̀ tẹ́ mọ̀ pé dààmú gidi ní tòótọ́. ẹ̀hẹ́n ó ló mi ọ̀pọ̀ ó kéré ó kéré nígbà tí ọlọ́rọ̀ pípọ̀ ọba ńlá nínú àdẹ́wò a ó kí ìsà ó sì kéré nígbà tá a gba ìkọsẹ̀ rẹ̀ tó bá sì ń sọ àìsà bá fẹ́ gbà. Hmm. ọ̀yà ó nígbà tó wá di pé lam yusuf ẹni tí mo lọ́tọ̀ọ̀kà fún mi yẹn tí ó sàánú pé kí n mẹ́sẹ̀ sẹ́yìn gbà mẹ́sẹ̀ sẹ́yìn. wọ́lá eh, ni. wọ́lá fa. ó ní bẹ́ẹ̀dẹ̀ ní wọn ò tún mójú kò fún mi pé má sọ̀rọ̀ pé ọ sọ náà ní ìbá ti ní owí ọyà làbẹ́yìtò dàwátàhù tẹ́lẹ̀ yàtà lọ́tẹ́ ó ní mo wá jẹ́ pé rẹ̀ ní ìjẹ́pé olùtẹ̀lé ẹ̀hẹ́ ó ní mo wá ná láti lè fọ́lò rẹ̀ gbogbo ògbìyànjú tí yẹn bá ní lágbára ní mọ́ná. wà á ń ṣáàtù àlà mọ́ àníyì ní kọ̀ríṣà. ẹ̀ jà mí dá sí èmi náà wá hun jáde síra ìṣàwò ni mọ̀kọ́ mọ̀ yìí o mọ̀ hmm. wá hun jáde àlámọ́ ọ̀hání ìhì àlámọ́ ọkọ̀ sí ìhì nínú àwọn nǹkan tó yẹ pé mo kó nira bára mi nínú nǹkan tí mo ń rí nira ń bẹ̀ gan kí n tó hun mí ń kọ̀rí àti já mí dátí nínú àdámọ́ kan tó jókòó bọ́rọ̀ gidi. ọ̀dọ́ tí wọ́n ti rìn kọ́ mi àti làákàyè tí mi rẹ̀ ti kú. Hmm ọ̀rọ̀wíyà tẹ̀ náàjọba. ẹ o àti ọ̀rọ̀wíjà òun náà ní fìkà ìròrí èyí tó ti pé náà dìbà tó ti gẹ. wọ̀hùnmọ́mí náàjọba. ẹ o àti homom èròǹgbà tí máa ń wà lẹ́nu yẹn tí ó ń káàyàn láyà náà sí bá ti tún máa ń kó dààmú báyàn. èmi náà sáfù ọmọ tẹ ẹni mọ̀ fún olú rẹ̀ hmm. èmi náà wà hù fífì mọ̀kọ́ mọ̀ ẹ wò gbà tó tó mú wá. e rẹ̀ ah. ẹ̀hẹ́n tẹ́ni mọ́bí tó ti gbé ẹ̀ mọ́bí tí ń bàbọ̀ wá àṣáàṣù ọ̀fúnlò lọ́sẹ̀ ìwí ni o mo ń lórí wàhálà tí rí nínú àdámọ́ tó jókòó bọ́rọ̀ gidi làákàyè tí ti kú ìròrí èyí tó ṣe yí kó o tó ti gbẹ àti èròǹgbà èyí tó ń kó dààmú bá ní mo ń hamsina maqamatan mo hun fifty maqama fifty maqama maqama yẹn bí mọ́nà al-majlis sọ̀rọ̀ májílẹ̀sù kan ayé ọ̀rọ̀ kan ọ̀rọ̀ apanilẹ́rin kan májílẹ̀sù ní àtúnyẹ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ apanilẹ́rin tó ṣe pé tẹ́sítẹ́wí mọ̀kọ́mọ̀kọ́ fẹ́nu fífítì yẹn yóò máa kó sínú ala jiddil qawli wa hazlihi lórí ọ̀rọ̀ gidi àti ọ̀rọ̀ àwàdá rẹ̀ àtẹ̀yí tó wẹ́ nínú gbólóhùn àtẹ̀yí tó tún lé nínú gbólóhùn. Hmm. àtẹ̀yí tó funfun nínú àlàyé àtẹ̀yí tó níye lórí nínú àlàyé. Hmm. mulahi ọ̀nà wa adìrì àtẹ̀yí tó dùn nínú ẹ̀kọ́ àtàwọn èyí tó wọ́n nínú ẹ̀kọ́. ilà mọ́ wà ṣe hàtùhà bíbí mílẹ̀ àyà. pẹ̀lú ohun tó yẹ wọ́n mọ̀ hásìlì kì í náyà. àtàwọn èyí tó dáa jù tó rẹwà jù nínú àdàpè. wọ́n sàtò fíhà mẹ́lẹ̀ àmùsálẹ̀ làbíyà. ẹ o mo tún wá rọ sàtùhù ayé mọ kàǹtùhù mo fún nígbà láàyè hmm. nínú mọ̀kọ́mọ̀ yọ mẹ́lẹ̀ àmùsálẹ̀ làbíyà àwọn òwe lábá mo kó sínú ẹ̀. Hmm. wọ́n látọ̀ ìfìlà àdàbíyà àtàwọn èyí tó wẹ́ àwọn èyí tó wẹ́ wàlàhájí ànàhùwìyà àwọn èyí tó tuntun jẹ́ làákàyè náà wù kòkò dà sínú ẹ̀. wàlùfàtàwà àlùkọ̀wìyà. ẹ̀rí pé nǹkan bẹ àwọn ìdájọ́ ìdájọ́ ti lóga mo tún kó dànù rẹ̀. àti àwọn lẹ́tà tó jẹ́ tuntun. wàlùkọ́tùbà mọ̀hábàrà àti kútùbà eléyìí tó ṣe pa kọ́sọ̀bá mo kó dànù rẹ̀ wọ̀lmọ̀wáàrí bí alìmọ̀tíyà àti àwọn wáàsí èyí tí máa ń panilẹ́kún àti àwọn apanilẹ́rìn tí ó mú yẹn gbàgbé obi tẹ́yẹn ń lọ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ azaruji ẹ o nínú èyí tó tó mo pe àpèkọ gbogbo mọ̀kọ́mọ̀ nìyẹn yẹn lórí ahun àbùfẹ́dì sàròjì. alibasori ó ní mo wá lọ fi ìgbàwá rẹ̀ mo lọ fi ti harith wa muhammad alibasori. وما قصدت بالإحماض فيه إلا تنشيط قريب أو خفاء عن جوا أني وما قصدت بالإحماض فيه إن بيرون كتاو pẹ̀lú ìgbésẹ̀ tí mo gbé nínú tíra yìí ilá tẹ̀sí tọkọ̀rí ìhí àyàfi láti lè jẹ́ kẹ́mi èèyàn kẹ̀ jí kó mẹ́ṣáàtì hmm. ìdárayá lásán fáwọn tí ń kà kí ni pé mo ní ẹ máa lọ tọrọ ó kẹ máa lọ gba báárà kí o kì í sì túmọ̀ rẹ̀ nìyẹn o ọ̀yà. ẹ o àti kó sí pé yóò fi lè pọ̀ dáadáa jàmáà tí wọ́n máa fẹ́ gbọ́mọ̀kọ́mọ̀ yẹn tí wọ́n lè pọ̀ àwọn tí wọ́n máa wá káàkiri káwọn jàmáà yẹn lè pọ̀. ولم أودعه من الأشعار الأجنبية إلا بيتين فقدين ó ní mi wá fi sínú maqama yẹn nínú àwọn orin tó jó ẹlòmíì afẹsẹ̀ méjì péré tí ọ̀jẹ̀ yọ méjì náà lọ. wọ́n bẹ̀rẹ̀ pé gbogbo orin tó wà mí báyìí àfa lọ kọ orin yẹn fún ààrẹ. èyí tí mo fi ṣe ọ̀jẹ̀sẹ̀ méjì péré tó dá wà lọ́mọ ọ̀yà. àtúntò àléhìmọ̀ bí ìyàtọ̀lẹ̀mọ̀kọ́ mọ̀ sí ìwàníyà. ẹ ọ lè wá rí ẹsẹ̀ méjì tí mo ní mo fi fi yàn òun ṣe foundation mímọ mọ̀kọ́mọ̀ alìṣẹ̀lẹ̀wàníyà ká padà máa ka. wàá kọ̀rọ̀ yìí ní. ẹsẹ̀ méjì míì tẹ́sùn rí ń bẹ́ẹ̀ tó jẹ́ ìbejì rẹ̀ ọ̀yà. alikarajiya alikarajiya ẹ o ó ní onílé yẹn náà mo kó jọ sí parí mọ̀kánmá alikarajiya ọjọ́ ẹsẹ̀ mẹ́rin abẹ́ ti gẹ̀ẹ́sì ẹsẹ̀ méjì àkọ́kọ́ ẹ̀ bá ní àlùwádìyà ẹsẹ̀ méjì ní ẹ̀ bá ní mọ̀kánmá alikarajiya. abo ọ̀gbìnrin yìí ogun lábàáyà fẹ́ ká máa wí o. òní bá ti yàtọ̀ sí èyí tí mo sọ yìí o fàkàtìrí àbú ọ́dírì yìí igbá àyà mi ni bàbá àròyé rẹ̀ ni mo ní ọya fàkàtìrí àbú ọ́dírì ẹ́ o igbá àyà mi ọkàn mi òun ni bàbá àròyé rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pọ́pọ́lọ́ mi ló gbé jáde ọya ẹ̀hẹ̀ bákan náà òun sì lọ́kàn igi igi dúdùn rẹ̀ àti kíkorò rẹ̀ òun lọ já igbá àyà mi ló kó lẹ́ẹ̀. هذا مع اعترافي بأن البديع رحمه الله طباق بيان àfààní conclusion yẹn hmm. tòun ti bó ṣe já sí pé mo jẹ́wọ́ o wíkì bàdé ò zàmọ́ ní ta wí lẹ́ẹ̀kan ni ọlọ́run bá ń kẹ́ ah ọ ṣáájú náà àwọn òréré díẹ̀ ní sẹ́tẹ̀ mi ṣe yìí. Ah, ẹni tó sì ní àwọn àmì kéwú lára ní púpọ̀ o ọ̀yà. wàá nà lè mú مقامة مقامة ولو أوتي بلاغة قدامة اها قولي وأن المتصديع بعده لإنشاء مقامة ẹni yóò tóun náà bá tún káyàdá kóun fẹ́ tún wá kọmọ̀kọ́mọ̀ kan lẹ́yìn ìbàdí òsàmọ́t wọ́láwù tí a bàlágátà kò dáámátà kódà kí wọ́n fún ní ìsọ̀rọ̀ yẹn ju Qudama Abul Faraj Qudama ibn Ja'far al-Katib Baghdadi ni wọ́n lọ dá láhùn pọ̀ gan kí wọ́n fún nírú bàlágà ní sọ̀rọ̀ yẹn jú ẹni yẹn kí wọ́n fún ọyà ó lè mú kankan àfi àmúkun bàdé òzàmọ́nì ní ọmọ hmm. àmúkun rẹ̀ tó múkun tó kùn tó sẹ́kùn yóò mú bẹ́ẹ̀ wọ́n pé bàdé òzàmọ́nì kọjá bẹ́ẹ̀ ní èdè lábáyé o wọ́n ẹ ò kò sì lè rírú ìrìn òru tá à ń sọ yàfi pẹ̀lú tọ̀ka rẹ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ bá lọ jánu kò tó ọyà hmm. wàlé láì àbá àti bẹ̀rẹ̀ àwọn orin rẹ̀ ìyẹn ni pé títọ́lọ́hún ní ṣe ìníye lórí olùsọ̀rọ̀ yìí hmm. ìyẹn ni pé èyí pàtàkì olùsọ̀rọ̀ yìí tó sọ náà pàtàkì hmm. ọlọ́run lọ́wọ́ bó ti pàtàkì tó ẹni ọ̀sọ̀rọ̀ yìí ọ̀nì fàlà ọ̀pàdé. Ṣàṣẹ tó sọ̀bà àbàtàn bẹ̀sọ̀ ọ̀dà ṣàfẹ́ ètò láfúta kọ́bùrà tànà jómi. Wàlákin bàkàt kọ̀bílé fàhàyà jàrẹ̀ lè bùkà bùkà ha fọ̀kọ́lùtò kọ̀bílò lè mọ́tàkọ̀ dìbì. Ó ní fàlà ọkọ̀ bùlà mọ̀ bùkà ha tọ́ba ti pé ṣáájú kó tó sunkún. bàtà yẹn tún tọ́ba àbàtà. ẹ o lèmi náà ti sunkún lẹ́ni tí ń jìnrán ẹ̀fẹ̀. Kótó ìyẹn ni pé tó bá di pé kótó di pé yóò sunkún lèmi náà ti sunkún ìfẹ́ ìjìnrán. Bísọ̀rìndà ṣàfẹ́ tó ná sàkọ́bìlà tààrà dúró. Ẹ̀ẹ̀ bísọ̀rìndà pẹ̀lú sọ̀rìndà obìnrin tó rẹwà ni. Hmm. Ẹ̀ẹ̀ kótó di kóbìnrin ní sunkún tèmi náà bá ti sùn tèmi ni ṣàfẹ́ ìtò màá sì wo ẹ̀mí sàn hmm. kọ́bùlà kánẹ̀ dùnmí kó tó di pábà mọ́ wáyé. mọ̀rá tí ń bàgá kọ́dé ní fàá ilé ajá sí ibò ká. amójúsùnkún lájú háyì hmm. ajá lílù búkà ọwọ́ hmm. awo ẹkúnlẹ̀ fún mi. mọ̀rá tí ń bàgá kọ́dé ní fàá ilé ajá lílù búkà. ẹ̀mọ́ fún lù ní bó ṣe wà ní o àtẹ̀fẹ́ kẹfà ìlì ni o. bùkà àpapọ̀. Bùká wùhá ní mẹ́mẹ́ mọ́ ti Hamza ẹ̀kọ́ mẹ́. Ẹ̀tì bẹ́ẹ̀, hayyaja bùká wùhá líyàlì bùká bùká. Ẹ̀hàn, ẹkún rẹ̀ yẹn wá mú ẹkún lẹ̀ fún mi. Fọ̀kọ̀lùtù, ẹ̀lẹ̀fàbùlù lílẹ̀ mọ̀tàkọ̀jì mi. Ah, àjùlọ́lá yóò máa jẹ tẹ̀ntọ́ ṣáájú torí bẹ́ẹ̀ ọ̀nà ìgbìsíra wọn láàrin mi àti Nàdé Mùsàmánì ó ti sunkún ṣáájú mi ẹkún tiẹ̀ ló hú tèmi lẹ̀ hmm. ah, aṣáájú làfà òun lọ́lọ́lá o. ọ̀yà wàá ju aláàkúnà fìyàrá lẹ́hàdàrí lẹ́bi ọ̀rọ̀ tó hú. afá ànímọ̀ rẹ̀ kan o hmm. kí n má wà nínú àwo òròwé rẹ àròyé tí mo kóra mi sínú rẹ̀ yìí. Hmm. èyí tó kí mo ti kóónù rẹ̀ yìí. bèzélìfihì kí mọ́dà gẹ́gẹ́ bí ẹni tí ń wádìí ikú rẹ̀ pẹ̀lú ìkànnì ara rẹ̀ tó fẹ́ fọwọ́ ara ẹ̀ síra rẹ̀ ǹfẹ́ kọ́rọ̀ ní rí bẹ́ẹ̀ o. wọ̀lẹ̀ jáde àyè máàrí na à ń fihì. bíkà fihì kí n sì má dàbí ẹni tó fẹ́ gé góńgó mú ara rẹ̀ pẹ̀lú àtẹ̀lẹ́wọ̀ ara rẹ̀ ǹfẹ́ kọ́rọ̀ ní rí o. fa alḥaqọ. bìlẹ̀ àkàrí náà. bìlẹ̀ àkàrí tí wọ́n wá padà lọ fi mí lépa bá àwọn tí wọ́n pàdánù iṣẹ́ wọn àwọn tó lè pé iṣẹ́ wọn ti sọnù láyé tó láyé wọ́n sì lérò páwọn ń ṣiṣẹ́ dáadáa. alimutafọ́ọ̀dì tòun tí bó ṣe já sí pé tọ́ba lè ìnà àkọ́mọ́tọ́ tọ́ba lè kájú kúrò fún mi alifásitì lọ́lọ́mọ́tàfọ́ọ̀dì ọlọ́pọlọ pípé àlùmọ̀tàgọ́ bí ti ń ṣe bí ẹni tọ́gọ̀ tó bá lè kájú tó kò fún mi. wọ̀nà sọ̀hà ánì alùmọ̀hìbùlùmọ̀ alùmọ̀hàbì. ẹ o nẹ́dọ̀hà ánì bákan náà yàní ó sì tún ó dìfẹ́ǹdì mi ó dìfẹ́ǹdì mi bóyá àwọn èèyàn fẹ́ máa sọ̀sọ̀ kúrò pé màkọ́ náà kí ni hmm. kí lọ́kọ́ bẹ́ẹ̀ tí ń kọ́ ní báárà tí ń kọ́ lọ́gbọ́n tí wọ́n máa fi tọrọ owó kí hmm. nẹ́dọ̀hà ánì tó ń tọ̀hún lè dáàbò bò mí yàní dáfà àní yóò dáàbò bò mí alìmọ̀hìbó alìmọ̀hàbí alìmọ̀hàbí olólùfẹ́ alìmọ̀hàbí eléyìí tó ṣe yìí tó ń fìfẹ́ hàn yàn. Hmm. La àkáàdù àkùrùsù min gómìnrin jàhìlín. Ó ní ìbálẹ̀ ìlànà yìí yóò wù náà. Min gómìnrin jàhìlín mi kúrò nínú ṣe sí aláìsè kan rí tó tún jẹ́ aláìmọ̀kan. àwọn òbí gímrin. mútajà àhìlẹ abẹ́ni tọ́jú sí gímrin ẹlẹ́gàn tí ń ṣe bí ẹni tí ọmọ ní ìlera lọ́wọ́ ń tọ̀ wọn. yóò dọ̀rọ̀ ẹni lè ha وضعي ويندب بأنه بأنه من مناهج الشرع من مناهج الشرع irú ẹni bẹ́ẹ̀ يدع مني لهذا الوضع ìwọ̀n tí ó gbé máa yà ní yẹ̀dọ̀ ọ̀hún mi ní yóò máa rẹ ipò mi lè ha àdàlẹ̀ wá dẹ́ nítorí mọ̀kànmọ̀ tí mo gbé lẹ̀ yóò yẹ̀ yẹ́ mi yóò bá ìjà àfààní jẹ́ tó bí wọ́n yóò náà dídú bí anáhùn mi máa náà ṣàrẹ̀ yóò sọ wípé yóò máa tẹnu mọ. náà dídú yóò máa pààrà rẹ̀ ike gbogbo ohun tó kọ́ bẹ́ẹ̀ nù nǹkan tó ṣẹlẹ̀ àtakò ni ومن نقد الأسماء أشياء أشياء بعين العقول ẹni tó bá wá lè tún nǹkan palẹ̀ pẹ̀lú ojú làákàyè. وأنعم النظر في مباني الأصول tó sì lè tún tẹjú mọ́ nǹkan fi مباني الأصول yẹn ni pé mímọ̀ ìpìlẹ̀ tó wò dáadáa. nẹ́gọ̀mọ̀ nẹ́gọ̀mọ̀ fi sílíkì ìfádà tó ní yọ̀ọ́kẹ́ gbogbo mọ̀kọ́mọ̀ yóò sìn jọ sójú ọ̀nà ìṣeniláǹfààní ní èdè lásán. sọ́dí hmm. ipò tí ó gbé sí ni kọ́ wa lé dèdè. wàsánàkàhà mọ́sálàkàlì mọ̀ọ́dù áàdìlẹ̀. ánilẹ̀ àjùmọ̀ wá sí wọ́lì jàmọ̀dá. yóò sì wá gbé mọ̀kọ́ ọmọ yẹn sójú ọ̀nà mọ́sálàkà yóò gbé sí ojú ọ̀nà pé tọ́fíìkì ni wọ́n kàn mú tọ́fíìkì wá ánilẹ̀ àjùmọ̀ wá àti kúrò nínú òṣèṣì àjùmọ̀ wá àti ẹ̀rẹ́. Hmm. kò ní ká ṣìṣe sí ẹran wálé jàmọ̀ àdá tàbí nǹkan bọ̀rọ̀ gidi. wọ́n làmù yusma bímọ nábà samuhu antilikal shikayat. àti ẹ̀ wá ní gbọ́ lọ́dọ̀ ẹni tẹ́tí rẹ̀ bá jìnà si awon èrò ti mo mú wá hmm. hmm. ní mọ̀pámọ̀ yìí. أو أسهم أو أسهم رواتها في وقت من الأوقات أو wa nígbà àwọn ẹlẹ́sẹ̀ gbogbo àwọn tí ń lọ fi ọ̀rọ̀ tì lì àwọn àtàmọ́. Débi pé yóò mú àwọn tó gbẹ̀gbẹ̀ àwọn àmọ̀kọ́mọ̀ yóò sọ wọn dẹlẹ́sẹ̀ lásìkò kan náà àwọn àkókò. Túmọ̀ ìlà kẹ́rin ti lè ti wájú àti gbogbo sẹ́ ní ìsìn pẹ̀lá èmi ò gbèrò báárà pẹ̀lú rẹ̀ ọ́yà. Wàbí إيقاظ العقود الدينيات ẹ̀rọ pẹ̀lú àníyàn yẹn sì ni gbogbo ìtakókó ọ̀rọ̀ ẹ̀sìn ó fi takókó إنما الأعمال بالنيات àtọ́yà. فأي حرج على من أنشأ múláhá ìtẹ̀mí láàlí tẹ̀múwé kí ni wá lẹ́sẹ̀ tí ń bẹ fẹ́ni tí ọkẹ̀ hu nǹkan tí ó dùn jámọ̀ múláhá iyọ̀ ẹ̀dígẹ́tì bẹ́ẹ̀ kí lẹ̀sẹ̀ tí ń bẹ fẹ́ ni tí ọkàn hun nǹkan tó dùn ẹ́ nǹkan tó kẹ̀dùn ọ̀rọ̀ tó dùn ohun lè tẹ̀ bí láti tanijí láàlì tẹ̀mú òyìn kìí ṣe pọ́ fẹ́ parọ́ fún yàn ọ̀yà wọ̀nẹ́ àbíhá. wọ̀nẹ́ àbíhá mọ́nẹ́ àtàrí tó sì wá tún fún agbègbè ìsàfọ̀mọ́ kìí ṣe pé agbègbè ìparọ́. níta àlè wọ́n ní sílẹ̀ yẹn lè wà ń kò kẹ́ àfikún ẹni tọ́kẹ̀fẹ́ wọ́n ní àtikọ́ ni nímọ̀ lásán. Àbẹ́mi tó fẹ́ tọ̀yọ̀ sójú ọ̀nà tó tó dọ́gba aláàánà ni. Wọ́n ní aláàánà ni. راض بأن أحمل لهوى على أنني راض بأن أحمل لهوى وأخلص منه لا علي ولا لي أني على أنني لوري بمي راضي mo yọnu sí bí a ní àmìlà ìhàwà pé kí n gbé fẹ̀ẹ́nu jù lẹ wà áhùlùsọ mi hù kí n lánú rẹ̀ láàlẹ́ ìyà kí fẹ̀ẹ́nu ọmọ borí mi wọ̀ láàlẹ́ ìyà kó sì tún má sí fún mi bọ̀bí láyé o wọ̀bíláhì àtẹ̀dìdú wọ̀bíláhì àtẹ̀dìdú fi máa àtẹ̀mìdù torí bẹ́ẹ̀ ọlọ́run ni mò ń wá ìkúlápá rẹ̀ nínú nǹkan tí mo gbèrò rẹ̀ yìí o wà àtẹ̀sìmù mímọ́ yẹ̀sìmù bó sì sáàdì ọlọ́run nínú nǹkan tó lè pa nírun wà àtẹ̀sìmù mímọ́ yóò ṣẹ̀dẹ̀ ẹ̀hẹ̀ bákan náà mò ń wá ìmọ̀nà nínú nǹkan tí ó fi tọ́ni sọ́nà fọmọlì mọ̀ òun bí ó sì lè wá àfi lọ́dọ̀ ọlọ́run. ẹ bákan náà àníkọ̀ sẹ́ńtà lè gbára lé àfi òun náà òun náà rà òun náà rà lè fara lọ rẹ̀ gbára lé o. òun lè mí gbára lé o ọ̀dọ̀ rẹ̀ ni mò ń sì ń ronú pìwàdà lọ o. nẹ́sìn pẹ̀lú rẹ̀ láfi ń wá tìlẹ́yìn o. wọ́n hùwà náà ìmọ̀lmọ̀ ìn mọ́ǹdà lọ́lọ́run èyí tó ṣe pé máa ń ṣe àtìlẹ́yìn fún yẹn eléyìí ni kí ni ọ khutbatu al-kitab ha ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ èyí tí afa abul qasim abu muhammad abu muhammad al-qasim bin ali bin usman alhariri hariri ó ọjọ́ àkọ́sọ tí wọ́n kọ́kọ́ sọ pẹ̀lú àwọn ọlọ́run ọba sùhánà a máa tẹ̀síwájú nínú kíni ẹ̀yọ̀ kárí ẹ̀wọ̀ tó a tó máa tẹ̀síwájú nínú rẹ̀ nínú dáwùsù mi tí ó tún bọ̀ wá. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك